ẹ̀yin ọmọ ogun ọ̀run àpáàdì ó ti tó àkókò láti wọnú ayé lọ. láti ṣe ayé síbáṣíbo. pàápàá jùlọ gbogbo ìdílé aláyọ̀ láti sọ wọ́n di ilé ìbànújẹ́. sọ fún mi àbí pé bóyá mo gbọ́n mi kan èmi fúnra mi gan báyìí ni mo mú un pàṣẹ báyìí ìṣẹ́jú mi ojú mi gangan ni mo fi rí níbi tó ti fẹ́ fi oògùn sínú oúnjẹ fún mi ó fẹ́ poison mi ni ó fẹ́ poison mi ni mi mọ nǹkan tí mo ṣe fún un poison kóbìnrin ó bímọ fún yẹn kó dẹ̀ máa dúró dúró wípé àfi tóun bá pa ọkọ yẹn kò yé mi ọlọ́run ló kàn ní kó jẹ́ dédé táìmù tí mo wọlé sí ó fẹ́ poison mi ni ah. ó fẹ́ pa mí dànù ni ó fẹ́ pa mí ni mi mọ nǹkan tí mo ṣe fún kí ni mo ṣe fún ẹ kí ló fẹ́ kí n ṣe tí mi ń ṣe. Jésù okùn ìhó ooru káwa ooru sùúrù ní gbogbo nǹkan ṣẹ́ẹ̀sì rí o kínní yìí ò ṣẹlẹ̀ rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ mi gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ṣẹ̀dá ó ti ṣẹlẹ̀ rí ni ẹni tó bá sì ṣẹlẹ̀ kéèyàn ó lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ló fi máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló dùn kẹ́kọ̀ọ́ kò dáa kí wọ́n kéèyàn ó fọ̀rọ̀ ara rẹ̀ ọgbọ́n ẹ fi sùúrù sí jókòó ṣe dáa. arábìnrin bó ló ti ṣẹlẹ̀. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ ṣé mi ń ka ẹ mọ́ ẹ eh? ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. jẹ́ kó sọ̀rọ̀ mò ń gbọ́. kò kí n ṣe pé mo fẹ́ padà dì í àwọn ìrìn tó ń rìn ló jẹ́ kémi náà nàṣẹ́ síta torí bó ṣe wà bó ṣe gbé dúdú ní gbé pupa in fact etí mi tiẹ̀ ti kún nígboro àwọn ọ̀rẹ́ mi tí wọ́n máa ń sọ fún mi bó oríṣiríṣi àwọn obìnrin tó ń gbé mi ò tiẹ̀ tún kọ bí ara sí o ṣùgbọ́n èyí tó jẹ́ wípé mi gẹ́gẹ́ fúnra mi ni mo ká mú báyìí àbí ó sọ fún mi wípé ó sọ fún mi pé ó ò ṣera nípa ọlọ́mọbìnrin yẹn àbó ọjọ́ yẹn àbí ó ti gbàgbé. níbo ló sọ pé ó ti rí wọn gan. a nínú fídì ni wọ́n wà. àárín yẹn gangan àbí. torí ó ti tóbi thirty minutes tó ti wọ́n bíbá ẹ̀. mo bọ̀ sì máa gbé báàgì sì máa bá wọn. all right ma. sílẹ̀. ó yẹ kó o ti mọ mo ti sọ fún ẹ ẹ tó o bá ti ṣe tèmi kó o lẹ́ni problem torí whatever it is that you want just ask me. Hmm? ẹnu dídùn iná ni kí n ṣe gàrí kí n sọ ṣe tèmi olùfẹ́ fi ìyàwó lé ẹ̀ sí. torí ìyàwó lé mi hmm. tó bá jẹ́ pé ni mo ti kọ́ míìtì sincerely mi mọ nǹkan tí mo fẹ́ wá dọ́dọ̀ ẹ̀ hmm. i'm telling you kí ni mo fẹ́ wá débẹ̀ i'm telling you mi mọ nǹkan tí mo fẹ́ wá dọ́dọ̀ ẹ̀ ó rí bó ṣe rí ni kó o rí bó ṣe rí ni. ok mm, mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ tó bá ní ìwà kó pẹ̀lú ìyàwó ilé ẹ̀ àwọn tí mo tún mọ̀ mọ̀ ẹbí iṣẹ́ wa ń kọ́ mo mọ̀ Ṣọlá mo mọ̀ Bùnmi mo mọ̀ Bùkúnmi mo mọ̀ Debbie excuse me wo ló fẹ́ fà wọ́n yẹn sí. ṣé o rí gbogbo àwọn tó sàn yẹn àwọn tó sàn yẹn they are just my friends. Hmm. sincerely some of hmm. them are even my subordinate ọmọọṣẹ́ mi ni wọ́n. still lies. Ah, ah, oh, mi ò mọ̀ kí mi lè parọ́ fún ẹ. àbọ̀fẹ́ ṣe mi náà ni use and talk. Uh uh. Like, rí first time tó ti wọnú ọ́fíìsì mi tí mo ti rí ẹ báyìí yes ọmọ tí mo wá gangan ni. love at first sight. i'm telling you. come on sleep sincerely. mo ti gbọ́ ẹ fi ọbẹ̀ sílẹ̀. Eh, eh, so don't worry má tọ́jú ẹ̀ ẹ̀yìn eh? àti tí ẹ̀ fojú sí mi. mo ti gbọ́ tí ẹ̀ jẹ́ ń rújú ẹ̀. ṣé díẹ̀ díẹ̀ mo ti gbọ́ kò dẹ̀ ṣe pé ìgbà yẹn ni wàá wá kọjú mi sórun alẹ́ o oh, oh. kò ṣe pé ìgbà yẹn ni wàá máa treat ìyàwó ẹ̀ jù mí lọ. sórí mo sọ fún ẹ. ọwọ́ kọ́tà ilé náà yẹ bí ayé ẹni tí ó lọ yẹ. lọ́lá. wọ́n wí lẹ́mọ̀dé bá bẹ́ẹ̀. kí ló ní lọ́lá lọ́lá. lọ́lá lọ́lá kí ló ṣe lọ́lá náà lọ́lá jẹ́ kí n explain fún ẹ lọ́lá lọ́lá jẹ́ kí n explain gbogbo ṣẹlẹ̀ ló jẹ́ kí n explain let me explain this gbogbo ṣẹlẹ̀ start the camera you know what you are thinking na lọ́lá lọ́lá lọ́lá take it easy take it easy. ṣètò lọ́lá take it easy ah take it easy lọ́lá take this eh, car my car ẹ lọ náà nìyẹn à lọ náà nìyẹn à lọ náà nìyẹn sẹ. get get let's get moving nonsense o tún ní mọ́tò start ni. yà lọ ah ọ̀yọ̀ oògùn torí tí mo fi sí oúnjẹ yẹn oògùn fẹ́ ni mo kàn fẹ́ fi fa ojú rẹ̀ mọ́ra ni ṣé pé mo fẹ́ pa. Hmm. ṣé gbogbo ohun tí ìyàwó rẹ sọ pátápátá ṣé irọ́ ló pamọ́ àbóòtọ́. òótọ́ ni dádì bọ a ti yanjú ẹ̀ láàrin ara wa. ẹ ti yanjú ẹ̀. ara ń tí mò ń máa ń sọ fún yín nù. ewu tí ń bẹ nínú kí ìdílé kọ́ máa ṣe ségesège ségesège ni gbogbo ìdílé tí ò bá dúró nínú Kristi ewu bẹ́ẹ̀ ẹ rí gbogbo ìdílé tó bá ti yapa gbogbo rẹ̀ ní máa mú ewu dání àfìdílé tó bá dúró lórí Kristi tá a kọ́ sórí Kristi àpáta nìkan òun ni òyìn ní ìṣòro orí ìpìlẹ̀ tẹ́ ìdílé yín lé òun ló fà á o tí ìjì tó fi ráyè nílé. mo sọ fún yín èèyàn lè jẹ́ ọ̀sánká lásokolo kó rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run ẹ gbé ìdílé yín ẹ gbé ka orí Kristi tí í ṣe àpáta ayérayé ẹ̀yin méjèèjì àfi ayé ó pọ̀ fún yín ìwọ náà wò nígbà tó ń pariwo ee ó fẹ́ pa mí ó fẹ́ pa mí ìdí tó fi wúrú wà tó wù ńlò náà sọ ewu ni gbogbo ìdílé tí ò bá sí nínú Kristi ewu ń bẹ nínú ìdílé bẹ́ẹ̀ béwu ṣe wà fún ọkùnrin bẹ́ẹ̀ ni ń bẹ fún obìnrin bó ṣe bí àwọn dúdú tó ń gbé pupa níbi iṣẹ́ yín àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ papọ̀ tó o bá lọ kó àìsàn kan ilé ló ń kó bọ̀ ìwọ tó ń jẹ́yàwó ìwọ náà wò tó bá jẹ́ pé ẹni tó lọ gba oògùn lọ́dọ̀ rẹ̀ tóun náà bá ti ní nǹkan kan sí ọ oògùn tí ó fún ọ kì í ṣoògùn fẹ́ mọ̀ bó ṣe pa ọkọ rẹ dànù ni àti ríru rẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé. bàbá ní orúkọ jésù. ó tún kù nìbọn ró. ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbọ́dọ̀ mì. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ìwọ lẹni tó kàn.